orí ló kó olórí ilé-ìgbìmọ̀ asòfin yọ lọ́wọ́ àwọn agbanipa bí kì í bá ṣe ti àwọn òṣìṣẹ́ aláàbò tí wọn kò gbàgọ̀jẹ̀ orin míì ni àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ìbá máa kọ báyìí pẹ̀lú bí àwọn agbanipa ṣe yabo ilé olórí ìgbìmọ̀ asòfin Ọ̀ṣun ọ̀nàrẹ́bù Timothy Owóẹ̀yẹ nídàjí ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ tìbọntìbọn láti nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni onírúurú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ti ń ṣẹlẹ̀ nílùú Iléṣà tí àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì PDP àti APC sì ń nàka àlébù síra wọn. ó kéré tán èèyàn mẹ́wàá ló ti bá wàhálà náà lọ lábala méjèèjì bẹ́ẹ̀ ni ọ̀ka ìmọye dúkìá aráàlú ti ṣòfò èyí jẹ́ ọ̀kan lára ìdí táwọn ọmọ ẹgbẹ́ APC ṣe pariwo lọ́sẹ̀ tó kọjá pé kí ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí gbé kọmíṣánná ọlọ́pàá Ọ̀ṣun kúrò wọ́n ní agbára rẹ̀ kò ká wàhálà òṣèlú tó ń lọ lọ́wọ́ lọ́sùn ṣùgbọ́n ọ̀rọ̀ tún gba ibòmíì yọ nídàjí ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún yìí nígbà táwọn agbanipa náà ya wọ ilé ọ̀nàrẹ́bù owó ẹ̀yẹ tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ láti lé àwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n wà níbẹ̀ lùgbẹ́ láti lè ṣe sí ọwọ́ wọn. nínú ọ̀rọ̀ owó ẹ̀yẹ ó ní ọlọ́run nìkan ló ṣàánú òun nítorí ohun tí àwọn èèyàn náà rò kọ́ ni wọ́n bá pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n ń ṣiṣẹ́ nílé òun ṣe dojú ìjà kọ wọn títí wọ́n fi sá lọ owó ẹ̀yẹ ṣàlàyé pé ó jẹ́ ìyàlẹ́nu fóun pé irú ìgbésí ayé àìfinilọ́kànbalẹ̀ bẹ́ẹ̀ lè padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun láì tí ì pé oṣù mẹ́ta tí ẹgbẹ́ PDP gbàjọba ó ní èèyàn márùn-ún tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní àwọn jàǹdùkú olóṣèlú náà pa nípakúpa lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí lágbègbè etí ọ̀ni níjọba ìbílẹ̀ ìlà oòrùn àtàkùnmọ̀sà òkè àga nílùú Iléṣà ó wáá ké sí iléeṣẹ́ ọlọ́pàá láti dìde sí ojúṣe wọn lásìkò yìí kí nǹkan tó bọ́ sórí ṣùgbọ́n agbẹnusọ lórí ètò ìròyìn fún ẹgbẹ́ òṣèlú PDP Ọlábànjí Ọládélé sọ pé kò sí òótọ́ nínú nǹkan tí owó ẹ̀yẹ sọ ó ní kí olórí àwọn asòfin náà bomi sùúrù mu kó sì lo ipò rẹ̀ láti ṣètò àlàáfíà nílẹ̀ ìjẹ̀ṣà ó ní kò sẹ́ni tí kò mọ̀ pé gómìnà adémọ́lá adélékè kò fẹ́ràn jàgídíjàgan rárá kò sì lè lọ́wọ́ sí níbikíbi ó ní ọmọ ẹgbẹ́ òṣèlú pdp mẹ́ta ni wọ́n pa nípakúpa lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ nílùú iléṣà yìí kan náà florence babasola ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online ismail adéẹ̀yọ̀ ló kà á ṣe ti gbọ̀yìn.